ó ti tán ó bó ṣe ṣòro mi ẹ jẹ́ kí n dúdú dáadáa jẹjẹjẹjẹ bó ṣe jẹ́ n dúdú dáadáa jẹjẹjẹ dúdú dáadáa jẹjẹjẹ dúdú dáadáa I use fóònù ilé ìlú rẹ̀. It's not a jealous about. jealous about. I feel jealous gbàsgbàs gbogbogbò gbàsgbòs gbàsgbòs gbàsgbòs gbàsgbòs. ẹ bá wa ṣí ẹ been a long time àwọn kan ti fẹ́ gbọ́ orí Facebook kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ẹjọ́ ti wà nílé ẹjọ́ wọ́n máa wọ́n máa treat gbogbo case yẹn according to EFCC will investigate some and police will do what do their feasibility study very well as well okay but this time we want to talk about ẹ jẹ́ àgbésókè ọ̀rọ̀ bàbá Mohbad ó ti ń trend láti bí jọ́ mélòó kan àti ìyá Mohbad òsínwé obìnrin àti Wùmí òun náà tó lòwò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ you go talk no go talk wetin you go talk. Hmm. ẹ bá wa ṣe ẹ ẹ bá wa pe ìyá Mohbad àti bàbá Mohbad ẹ jẹ́ àgbé ọ̀rọ̀ olè sẹ́gbẹ̀ẹ́ kan náà ọ̀rọ̀ olè is in the courts ẹ má jẹ́ kó máa fi system olè náà kó tó máa fi system treatment olè so that royalty people will steal the royalty they will steal the royalty wọ́n á tún ja àwọn tí wọ́n ní ògùn làwọn á tún ja wọn lólè wọ́n á tún ja wọn yà mọ́pọ̀mọ́pọ̀ mọ́ ètè mm-hmm. ẹ gbà wá ẹ bá pè wọ́n wá bí ṣe mọ̀ pé lórí platform yìí tó la máa ń sọ̀rọ̀ pé kò tọrọ máa ń korò àwọn èèyàn ọ̀dẹ̀ ló máa ń wá bí ìbàyẹ̀ kì í ṣàwọn èrò ṣùgbọ́n àpérò lénìí torí àwọn ìyá Mohbad àti bàbá Mohbad yẹn a fẹ́ sọ̀rọ̀ èèyàn rẹ̀ kí pàṣẹ làágùn a fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti ikọ̀ elédùnmarè a fẹ́ wí bẹ́ẹ̀ ni a fẹ́ pàṣẹ ẹ bá wa pè wọ́n wá bí toró láti fi jọ́ mẹ́ta àwọn èèyàn gbé lẹ̀ mo dẹ̀ rí ibi tó ti ń sunkún I will not play it o ó ti yé bẹ́ẹ̀ <laughs> ah, ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè gbàkóso ẹnu mi gbàkóso ọkàn mi gbàkóso ayé mi ohun tí mo fẹ́ wí ní àkókò àti sàyè ọlọ́run bá mi wí i can't do without you i cannot do without you i cannot speak without you i cannot do without you oh lord i cannot do without you i cannot stop yeri kapasa kaya mary basa. I cannot do without you. I cannot speak without you. Oh Lord. Oh Lord, I want to speak. If any man or woman plan to do evil against me, because a lot of people they show. Now, because of the speaking, just we are saying the truth. A lot of people go to the herbalists, they go to pastor, evil, evil prophets. A lot of people <laughs> they visit want evil afar. They visit a lot of places. They even right to oversee. They right there and there. They construct. They con. Ah, ah, daddy. Because of we are saying the truth. Because people don't want to hear. They are just making way for this platform to be, you know, to be rendered usable. But you are here. Hallelujah be unto your name. I shall not be attacked physically and spiritually because of the truth. Father, Lord, speak through my mouth, direct my spiritual and body in the mighty name of Jesus Christ. My mood changed now because you said to me that we are going to talk about a boy that they kill unlawfully. It's not a joking matter. A lot of people now, because it's been a while, a lot of people now laughing when they are dudes discussing over the boy's face case. Daddy, it's not a joking matter. Daddy, please fill me with your presence. Take total control. Father, Lord, I don't want to be too emotional on this live chat right now just speak the truth through my mouth it's not my word but your word Jeko reko ni yìí Jeko ní ìtumọ̀ solution báyìí ló máa jẹ́ kó ní yí padà jésù lọ wà mí olúwa jọ̀ọ́ má jẹ́ kí gbéraga wọnú mi o jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ní dádì mi má wona yomo gbéraga wọnú mi má jẹ́ I reject you gbogbo agbára tó ń dí mi lọ́wọ́ lórúkọ jésù ẹ gbiná sọnù agbára tó yori mi lọ́wọ́ ẹ máa jóná sọnù gbogbo agbára tó ń dí ìṣeré mi lọ́wọ́ ẹ máa jóná sọnù agbára tó ń dí ìṣeré mi lọ́wọ́ ẹ máa jóná sọnù gbogbo agbára tó ń dí àṣeyọrí mi lọ́wọ́ ẹ máa jóná sọnù gbogbo agbára tó ń dí ìbùkún mi lọ́wọ́ ẹ máa jóná sọnù gbogbo agbára tó ń dè mí lọ́nà ẹ máa jóná sọnù gbogbo agbára tó ń yọ mí lẹ́nu ẹ máa jóná sọnù gbogbo agbára tó ń dààmú ayé tèmi àtọmọ mi ẹ máa jóná sọnù gbogbo agbára tó máa gbógun tèmi lórí ètò ìfẹ́ wúlò ẹ máa jóná sọnù ẹni máa lò máa bẹ ogun tèmi ẹ máa jóná sọnù ẹni tó ti ń bẹ ogun lọ́jọ́ tipẹ́ ẹ máa jóná sọnù bẹ́ẹ̀ lórí kò ní í padà in Jesus name ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe o bàbá Wùmí for the past eh, ṣe ti bẹ̀rẹ̀ ẹ̀yin killer you killers of destiny you started again you don't want to listen to this we are going to say this There's nothing can kò sẹ́ni tó lè dá wa dúró ó ti yẹ yín ẹ̀yìn ọmọ ọlọ́run ni mí kò sẹ́ni tó lè dá mi dúró so bàbá Mohbad ìyá Mohbad láti bí ọjọ́ mẹ́ta ṣe mọ̀ pọ́rọ̀ olè là ń tírìtì lórí Facebook yìí àní gbogbo géèmù yẹn náà àti jíjalè àti gbogbo ẹ̀ pátápátá náà géèmù ló bá dé ṣó ti ṣe bẹ́ẹ̀. So I saw a video of Wunmi where she is crying now wọ́n wà lórí live chat everybody wà lórí Instagram wọ́n ló even àbú ibẹ̀ wọ́n lòun ló interrogate ẹ̀ lọ́wọ́ ó ló ti pè ń pòun mọ nǹkan kan but ó ní àwùmí said something that ah, ṣé láàrin ibi tí èrò wọ pé there are fifteen people in number pé is is that possible for can that possible for her to kill the husband among the fifteen people in the house that is not possible okay she said it's not possible for her to kill the husband among the siblings because he has siblings there. The brother of the husband is there. The sister, I mean, other people start working for them about them. So, but the case is this. I mean, my own view. When Bumi knows she cannot kill the husband among those people, why can't she come out and just explain what happened, exactly what happened? You understand me? She refused and she have done a lot of things, the ritual. But the issue now, we don't want to discuss for me much. Ẹkún yẹn àwọn èèyàn sì tán bá sun ẹkún ẹkún èèyàn máa move but kò move mi púpọ̀ mọ́ because èmi ganan mo sì wà lórí ẹkún ti tèmi ó ti yé mẹ́yìn òun ni wípé. wọ́n ní bàbá Mohbad ò fẹ́ ṣe DNA test i mean pé kò ready láti ṣe DNA test ṣé they are going to use they want to use bàbá Mohbad for the DNA test or what the ìyá Mohbad fún fídíò tí mo ti wò látijọ́ yẹ mo pé mi ì dá sí gbogbo nǹkan tí wọ́n ní ìyá Mohbad sọ torí mo mọ̀ pé she been paid she doesn't in tí wọ́n ṣe ń sìn tí Wùmí dẹ̀ ń ṣe náà ní gbó ti sọ ọ̀rọ̀ tí Wùmí sọ ni pé. So, the royalty is with uh, all the royalty bó ṣe sọ o everything is with uh, Naira Marley that's what she said and before if they I want to wà were not one work with Naira Marley àti àwọn musician other musician they are also part of the people who which who said the the woman shoe who exposed woman that woman uh, is cheating she's cheating when dating Mohbad so for that they want to be sure that the baby also is not for them. They are saying that the baby also is not for Mubad. And she said she's ready right now because if she refused to get the to get the DNA test done, she's going to lose the reality. Either the Bobby baby boy um biologically belongs to Mubad, late Mubad she adopt i mean he adopted the baby before he he died if the baby is not the the child either he adopted because a lot of nigerians also we see them there the ẹlòmíì tí boyfriend wá láì girlfriend á ó lóun ó lè lóun máa gbọmọ so more rẹ́ni tó ti See that, dáadáa rí bọ̀ ó lóun ti rẹ́dì nísìnyí wùmí sọ pé òun ti rẹ́dì láti the chest? ìgbà tó wá lóun ti rẹ́dì láti ṣe DNA test ìyá Mohbad tí wọ́n jáde pé DNA test ń kọ́ o bàbá Mohbad máa kọ́kọ́ ṣe tiẹ̀ tó pé kò ṣòun lòún lóyún fún kò ṣòun lòún bí Mohbad fún ara géèmù náà ni àwọn èèyàn náà ló sọ bẹ́ẹ̀ fún because they say àwọn secret yẹn gọ̀gọ̀ wọn ò fẹ́ kó jáde ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọn ò fẹ́ kó jáde n tí agbọ́ mi ò fẹ́ sọ torí I don't want to be mi ì fẹ́ máa direct àwọn ọlọ́pàá like àhesọ kó má dàbí pé àhesọ ni because at the end of everything tẹ́ bá lọ find out ẹ máa rí pé ikú tó pa Mohbad ṣé ti ṣe níbẹ̀ yẹn bóyá nígbà tó ti ṣèṣe lọ́wọ́ wọ́n ní initiation tún wà nínú ilé níjọ́ yẹn wọ́n ṣe initiation that is àwọn courtesan àwọn ẹgbẹ́ òkùnkùn tó ṣẹ̀ fẹ́ lọ join bíi ti bọ̀bọ́ ọmọ yíbò tó níkù yẹn ṣé ti yẹ yín bẹ́ẹ̀ wọ́n sọ gbẹ̀ náà but àfẹ́ máa beat around the bush we don't want to be talking, I mean, twisting it here, taking it there. You understand me? And that's why lè ṣe rí ojú lára the other boy yẹn náà tójú ẹ̀ fi wú. So ti yẹn ìyẹn Dàwúsà tójú ẹ̀ fi wú ní ọjọ́ yẹn tí bàbá Mohbad ń deny lórí social media pé ní ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ pé òun ò rójú àwọn tó announce pé Mohbad kú ti kú gbóhùn òrojú wọn dáadáa ó pa irọ́. So they are trying to cover because They believe that if they open this secret, a lot of them, the people who actually initiate them now, they are going to finish a lot of them. And the inu casualty máa wá pọ̀ nínú ilé wọn máa mọ̀ ní èèyàn púpọ̀ kì í ṣe Mohbad nìkan ló máa kú. So ìyá Mohbad is trying to cover up trying to onílà láti mo lánàá ọjọ́ en tó lọ padlock ilẹ̀kùn ó padlock ilẹ̀kùn yẹn wípé the secret kò gbúdọ̀ jáde síta kò gbúdọ̀ ríta ó lọ tì mọ́lé agbára ìyẹn mi pé in tó tún fi tilẹ̀kùn yẹn ni pé ó tún gbé lọ Si ó gbé ó tì í ilẹ̀kùn staircase ibi tó tì tó wọ̀ lọ láti lọ tì í hold hold staircase ló gùn ó ti wà ńbẹ̀ ó mú kọ́kọ́rọ́ hold key náà ni kí yẹn kéré ṣá kí yẹn kéré yẹn mi pé if God if Nigeria really want to burst into the house into the system into the secret it's very small kí kọ́kọ́rọ́ tán fi tì í ó kéré gan-an ti yẹ yẹn ọwọ́ lè fà ẹ̀ tó bá ní mọ́ọ̀sù tó bá nírú ẹ̀yẹ tó ń so but wọ́n ṣàfẹ́ tilẹ̀kùn mọ́ pé kó má rí ìtàn wọ́n ti sọ fún ọlọ́run fún wọn mi ṣèṣiyé so all these things wọ́n fẹ́ wò pé òkè o tí wọ́n bá lọ ṣe DNA test sí ọmọ yẹn eventually wàá lọ jẹ́ ọmọ Mohbad wọn ò ní lè gba royalty torí ọmọ yẹn náà náà fẹ́ fi gba royalty tó bá gba royalty lọ́wọ́ Mohbad ní ọwọ́ ẹni tán ló wà àwọn ọ̀dà tán ló wà tó bá gba royalty yẹn ó ti yé so wọ́n á fún ọmọ yẹn Wùmí ní òun sì òun ò níṣẹ́ o òun ò kọ́ṣẹ́ o òun ò lówó kankan o kò sí kankan tóun ṣe o òun ti bọ́kọ ń jèrè o ṣiṣẹ́ o gbà tó yẹ kó ń jèrè sí o ni wọ́n wá pa o àmì ló wá kú o ṣé òun lè pa ṣé tó yẹ kó máa jèrè ìyẹn mi pé ṣòro royalty yẹn òun ò ní ró kankan gbà òun ò ní rẹ́gbá gbà another claim náà tún gbé wá ìyẹn wù mí ó ti yé bẹ́ẹ̀ yẹn òun dẹ̀ ti wá sọ nísìnyí báyìí she is now ready to now comply with the father-in-law like okay kó wá lọ ṣe DNA test bọ̀ kó tó lọ ṣe DNA test bàbá gan nísìnyí ó lè máa bẹ̀rù nínú ẹ̀ pé okay o ṣé Mohbad ń ṣọmọ òun tòótọ́ bí ìyá ẹ̀ sọ torí ẹni tó bá bí wọn tó lóyún àbí tó gbé ọmọ ìyá ló máa lọmọ ló mọ ẹni tó lọmọ but at the same time either Mohbad jẹ́ ọmọ ọmọ alọ́ba or not bóyá Mohbad jẹ́ ọmọ alọ́ba or not òun ló tọ́ ọmọ yẹn dàgbà ẹni tó bá ti tọ́ ọmọ dàgbà òun ló ní bàbá ọmọ kéèsì tiẹ̀ ti yàtọ̀ sí ti Mohbad ti Wùmí torí Wùmí sì kéré ọmọ Liam náà dẹ̀ sì kéré but iṣẹ́ rí ti Mohbad yẹn bàbá ẹ̀ ló tọ́ dàgbà nítorí pé bàbá ẹ̀ ń kọ́ ìgbà tí ìyá ẹ̀ fi sílẹ̀ tó mọ̀ pé kì í ṣọmọ ẹ̀ ni kí ló dé tó filẹ̀ fún kò ṣe fáìtì ẹ̀ nígbà yẹn pé òkè o òun lé òun jáde nítorí wọ́n lòun ṣe ṣìnà o òkè ọmọ tó bí ìkóhun tó wá gbà lọ́wọ́ nǹkan yìí ẹni tó ní nìyẹn o ṣé kò máa gbé lọ ṣó ti yé kò sọ nígbà náà ó gbé lẹ̀ bàbá yẹn tọ́jú ẹ̀ ọlọ́run bá wò ó dàgbà bó tẹ̀ jẹ́ pé wọ́n jìyà dàgbà náà ni ṣùgbọ́n òun ṣàlò tọ́jú ẹ̀ lọ́jọ́ orí jẹ lọ́jọ́ àìrímu so gbogbo sórí tóun fẹ́ gbé wá yẹn torí pé wọ́n ní kó sọ bẹ́ẹ̀ náà ni láti tilẹ̀kùn má àṣírí yẹn ó ti yé mo dẹ̀ rí dáadáa nísìnyí pé ẹ̀yin tẹ̀ wà níbí ẹ̀ láìkì gbogbo nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí you don't like what we are saying nítorí pé ọ̀rọ̀ Mohbad ẹ fẹ́ kó di ohun tó ń gbàgbé kó lè dóhun gbàgbé o torí pé tí a bá sọ pé mo ti sọ lẹ́yìn jẹ́yìn pé tí nàìjíríà gọ̀ọ̀mì máa sọ pé àwọn máa pádùn ẹni tó pa Mohbad àbí gbogbo bí ikú Mohbad ṣe wá wọn ò ní expose ẹ̀ fún aráyé ẹ yo mo wá ní kán pádùn gbogbo àwọn kírímìnà tó wà ní orílẹ̀-èdè nàìjíríà àti tó wà lẹ́wọ̀n both east north west and i mean east west north and south all the criminal in nigeria should be pardoned not the one outside the one that are already been jailed already should be also pardoned you getting me so if they cannot be pardoned the killer of Mohbad should not be pardoned okay so but now Mohbad ìwòmí sọ pé òun ti rẹ́dì bàbá Mohbad ní tèmi kàn fẹ́ sọ fún yín pẹ̀lú orí yín ọ̀gọ́ yín ọ̀gọ́ pèdó ọlọ́gọ́ píhùn nìyín ẹ lọ ṣe kí ni ẹ lọ ẹ lọ jẹ́ kán lọ ṣe dna test tó kọ́kọ́ wà so dna test yẹn lákọ á jẹ́ kẹ́yìn àti àwọn family yìí wà united ẹ wà be unity now to fight for the royalty ṣó ti yé go now if tí ẹ bá ti wà òkè torí yín dẹ̀ wà òkè tẹ̀dẹ̀ orí yín dẹ̀ pé dáadáa ẹ try torí èmi ò kàn kí n fi èébú báyọ̀ sọ̀rọ̀ ní if not and again i'm a christian i will i could have to you later because mo gbọ́ níjọ́ yìí pé wọ́n náà ti ń pè náà kẹ́ wá fún DNA wọ́n lè refuse ó dẹ̀ sọ pé nìkan fẹ́ pa yín gbogbo yẹn ṣáà ń pariwo wọ́n fẹ́ pa yín wọ́n fẹ́ pa yín wọ́n fẹ́ pa yín anyway ṣá. so baba Mohbad ẹ jẹ́ kó ń lọ ṣe DNA test kí ni wọ́n need ṣé ìtọ̀ ti yín ni láti ṣe DNA test nígbà tí wọ́n ti wá fi condition sílẹ̀ condition at times náà pé wọ́n gbọ́dọ̀ ṣe DNA test bàbá ìtorí ìyàwó mi olórí burúkú olórí yíyí àsínwó òsínwó èèyàn ó ti sọ ń sìn pé ẹ kókó òun ọmọ yẹn kò ń ṣe bàbá Mohbad ló o so that tí ó bá tọmọ yẹn ò bá ti lọ correspond tí ẹ̀jẹ̀ ò bá ti correspond pẹ̀lú ti Mohbad ti ya ti Liam ò bá ti correspond pẹ̀lú ti Mohbad ìyẹn mi pé bàbá ìhun náà kọ́ ló bí Liam ó lè ní bàbá ìyá Mohbad ó fẹ́ ó fẹ́ ṣẹmọ ó fẹ́ jẹ ogún ẹmọ nísìnyí she's ready to to take all the words all the things whatever tí wọ́n bá náà fẹ́ gbà láti ṣe pẹ̀lú Wùnmí àtọmọ yẹn and Wùmí later tọmọ yẹn gan ò bá ń ṣe ti Wùmí kò ní mọ̀ pé ibi tó daft dé lẹ́yìn ibi tó daft tó tó tó ti brain ẹ̀ tó wà ṣálòdé kò mọ̀ pé tó bá di lọ́la Wùmí easily tí Wùmí bá ti get out of the kúrò nínú scene yìí tó ti bọ́ sí ìlú kan tó ti bẹ̀rẹ̀ ayé ẹ̀ padà kò ní mọ̀ pé òun máa pe Wùmí gan lórí fóònù kò ní gbé kọ́ọ̀lù mọ́ kó tiẹ̀ wá jẹ́ pé ọmọ ẹ̀ gan ni ọmọ ẹ̀ yẹn ló wà ní Mohbad Mohbad ti kú a kò máa wí pé Mohbad ti kú jọ mi ò ní business pẹ̀lú yín mọ́ ọmọ yín ẹlẹ́ bá fẹ́ kí ọmọ tó bá ti dàgbà á máa pè yín àbí tó bá dẹ̀ wí pé kò tí ì lè sọ̀rọ̀ tó bá ti ní lè sọ̀rọ̀ á máa bá yín sọ̀rọ̀ but n sì kò ní ní interest ṣó ti yé hmm. so nísìnyí Wùmí lòun ti ready but me don't think ó ṣe jẹ́ǹsì ni Wùmí sọ pé òun ti ready ìgbà tí ìyá Mohbad ti jáde tó ti wá pariwo sórí social media pé bàbá Mohbad kan ló lọmọ gbogbo yìí wà playing game but àṣìṣe sọ pé ọ̀rọ̀ tẹ ní kí bàbá má gbọ́ yẹn bàbá ló máa parí ẹ̀ ọ̀rọ̀ tẹ sọ pé bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀ àwọn tó ń tó ní tó kóró yàtì yàn náà dání wọn ò rẹ́dì láti sùn ni òun náà ni wọ́n ṣe ń tú àṣírí Wùmí pé Wùmí also sleep around it's sure it is possible the daughter uh, the son and the baby is not belongs it doesn't even belongs to Mohbad that's why di àwọn tó kóró yàtì dání tó ń gbowó náà wọn ò fẹ́ káṣírí yẹn náà wọn ò fẹ́ kí àwọn náà kówó lẹ̀ because ọmọ nísìnyí náà ṣe rẹ̀ pé wọ́n lè kówó lẹ̀ but irọ́ ni if nǹkan ọmọ má jẹ́ ti Wùmí Wùmí eh, Mohbad ní bàbá ó ní ìyá ó ní ẹbí ó dẹ̀ ní ará ṣó ti yẹ mẹ́yẹn oho so má believe pé òkè o tí àbá ti kúkú cover ẹ̀ ká ṣe ní òkú òru wọn ò ní lè fi ọmọ yẹn kọ́ wọn ò ní lè fi san royalty that's another thing tó fẹ́ sọ sí pé òkè o tá àbá kúkú ṣe ọ̀rọ̀ wùmí o àbí ọ̀rọ̀ liam ká ṣe lóòkú òru o ẹ̀ kúkú ní kúkú á rí ẹni royalty gbà you understand me so either the royalty baby belongs to ọmọ Mohbad or not Mohbad has a family so the people who own the royalty also Nigeria government they going to work walk it. so ẹni tó bá ti rò pé òun ti jẹ nǹkan wọn ò lè jẹ́ gbé e torí ẹlòmíì wọn nínú owó Mohbad yẹn àkàìmọye tó ti ṣayé ń bẹ tó ti ra lé ń bẹ nísìn tó ti ṣe many things táwọn náà ti ń pín lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ń pín lọ́dọ̀ ọba àti ìjòyè tó ń try láti jẹ́ kí àwọn èèyàn láti settle àwọn èèyàn just to the case to be buried you understand me but they are going to pay for it i tell you everything that happened on the case of Mohbad the kidney tí wọ́n ní wọ́n yọ bóyá tòótọ́ àbí rọ́ ni a ti sọ fẹ́ni tí wọ́n bá jẹ pé tó bá jẹ́ pé rọ́ ni wọ́n pamọ́ mo sọ fún ọmọ yẹn níjọ́ yẹn tó ń kọrin pé ẹni tó dárúkọ ẹ̀ mo ṣe gbé sókè pé go and say something and say it is a lie o tí ó bá dẹ̀ jẹ́ pé tòótọ́ náà tó bá ti yá everything will come out ó ti yé bẹ́ẹ̀ yẹn everything we do what will come out ìyẹn bí ó ṣe jẹ́ so ìyá Mohbad olóṣì gidi ni ẹ́ ọlọ́run gbọ́ olè dẹ̀ ní ẹ́ ṣọ́ra ẹni tó bá ti ń ta tẹ́tẹ́ tó dẹ̀ bílí pé ó mọ géèmù gbá ó máa gbá géèmù yẹn débi pé ó máa lose á máa wò báyìí á máa wò bíi pé òun dẹ̀ ti ń jẹ lọ jẹ́ kó ń fi mọ̀ sí jẹ́ òun fi mọ́ ẹ̀fọ́ sí jẹ́ òun fi mọ́ ẹ̀fọ́ sí tí tó máa fi fi last card ẹ̀ tó máa fi jùlẹ̀ tó dẹ̀ máa fi lose gbogbo everything ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn so your brain you believe your brain is still ń jà gan obìnrin pé brain ẹ̀ ń jà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yẹn làwọn èèyàn mọ̀ àwọn èèyàn tó kàn ń try láti involve láti cover up àwọn family ẹ̀ tó wà deadly and very bad boys yẹn you know they know it but àwọn kan tó tún wá wà involve of of of that uh, issue ó ní wọ́n ṣe ẹ̀yìn cover kì í ṣe ẹ̀yìn family ẹ̀yẹ àbáwọn ọmọ àbádúrà gbogbo àwọn dàwùsù àgbogbo ẹ̀ náà cover no àwọn kan tó tún wà tó jẹ́ pé a máa tarnish orúkọ bàbá wọn tá a dẹ̀ ti mọ̀ tí gbogbo ẹ̀ clears everybody the whole world watch dey see things òun ni wọ́n cover òun náà ṣì ń wò tí wọ́n wò pé Bọ́lá máa jù sí o la lè ṣe o because it's not even those boys gan kó tó wà involved ni wọ́n tún wá ń cover because of bàbá wọn tó jẹ́ innocent tó ti lọ kó bá àwọn orúkọ family wọn tó ti lọ kó bá ó ní so gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ìwòrò rẹ̀ pé yẹn ò mọ̀ gbogbo ẹ̀ pátápátá ni àwọn èèyàn mọ̀ ọlọ́pàá pàápàá mọ̀ ó fún ìjọba Nàìjíríà mọ̀ they are pleading a lot of ẹ̀bẹ̀ ló ń lọ even bá ṣe ń sọ̀rọ̀ wọn ò fẹ́ ká sọ they don't want us to talk about it it's not because of your family it's because of àwọn kan tó wà involved some people but a ti sọ nínú ọdún yìí pé bíbélì gan dẹ̀ sọ fún wa ní gẹ́gẹ́ bí ìwé àìsáyà ṣe sọ chapter five verse twenty yẹn pé ẹni tó bá rí dúdú ní ọdún yìí tó pè ní funfun ó ní war today ìgbé ní fún wọn so we don't want to be what we don't want our own to be a cause war mean cause ṣó ti yẹn ègbé jẹ́ ègún àdẹ̀fẹ́ kí tiwa jẹ́ ègún àti tọmọ wa so òun la ṣe dúró lórí òtítọ́ àti òdodo a lot of game is going on a lot of people are being paid to create some sin to cover this story to form mean to to to ṣó ti yé bẹ́ẹ̀ yẹn <laughs> so Wùmí gbogbo story yẹn wọ́n náà tún jáde wá ń last week your in-law mother-in-law came out to bring kinní kan eh? your father-in-law náà tóun so yẹn chief father-in-law bá kọ́kọ́ gbé tiẹ̀ jáde òun máa gbórin sí ìyẹn máa gbé ẹjọ́ sí ó máa máa pè yàn ìwọ náà máa jáde wàá ṣàwẹ́ nìkan pè ìgbádàkùdù bàbá ṣáṣù just create one thing or the other to create contents on this social media You are guys are wicked to me. You are wicked. I tell you, you are wicked. And again, you want to be over with pé bóyá tá bá ti ń just sí tẹ́ bá ń gbẹ́jọ́ sí bẹ́yẹn. The story going to be covered up. You're going to every time after sometimes you forgetting. So far you wo ẹ̀kan náà máa prolong ẹ̀ ní ikú tó yìí máa kú mi ò ní ẹ̀mí òrókú sẹ́nibọ̀dì o ikú tí ènìyàn sì máa kú ó kàn ń prolong ẹ̀ ń prolong ọ̀rọ̀ tí wọ́n ní ó sì máa rí and you don't want the story to be forgotten no. ó ti yé tẹ́ bá wò pé gbogbo sóòtẹ́ ń gbé wáyé kọ́kọ́ máa rí àwọn àlébù àtẹjọ́ kan lójoojúmọ́ nípa owó àtàwọn nǹkan kan you want the story to be forgotten but it cannot be forgotten because you continue also talking by bringing issues tẹ́lẹ̀ ìgbà tẹ́lẹ̀ ìbá ti lóhùn rẹ́dì eléyà máa lóhùn rẹ́dì mọ́ ìgbà tẹ́lẹ̀ ìbá ti sọ pé òun ṣe kíní eléyà máa lóhùn ṣe kíní you are now after the the money and if you care is not taken by all of you They will collect the money even from those people getting the royalty. They will fix it in one Nigeria account and you not get it. You not get it. They will tell you that until that day, Liam got over to what to share account, you know what to test it. Okay, oh, she is now 18 years. I mean, pé what you want to get biological son of Mohbad. They will now keep the money for fixed deposit certain year for the boy to get it. They can be given little out of it. Not that they'll be able to make it one billion then they now give everything to you then you do it the way you want and then ìjọba ti wẹ̀ wá fún àwọn ẹbí àtàrà nínú ẹ̀ you lie too much ẹkún yẹn náà kò ṣe nǹkan fún èmi kò dẹ̀ ṣe èmi ò mo wà nínú èèyàn máa ń ṣe mí ọ̀bọ̀ ọ̀tí ẹnu ọmọ yẹn nìkan ló ṣe mí nínú gbogbo yín ẹnu ọmọ kékeré yẹn nìkan ló ṣe mí tẹ́ fi ń gbá scores tẹ́ fi ń gbá game either the father the Mohbad is the father or not ẹnu ẹ̀ ló ṣe mí torí òun nìkan nínú sẹ̀rùn ní òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò mọ anything no nothing yet ọmọ yẹn kò lè sọ̀rọ̀ kò lè defend ara ẹ̀ kò lè kò rí nǹkan kan so ìyẹn bó ṣe jẹ́ ọ̀rọ̀ púpọ̀ ò kágbọ̀n ìyá Mohbad. ìṣẹ́jọ́ ẹ̀ mo pàwé lẹ́yìn kan téèyàn bá ti gbé gbìràgùn kẹ̀kẹ́ wọ́n ṣe fi ń pàwé nílùú wa náà kì í ṣe pé gbìràgùn kì í ṣe yàn wọ́n ní téèyàn bá ti gbé gbìràgùn kẹ̀kẹ́ nígbà yẹn nílùú wa máa ní ó máa ní kó mọ̀ ó ló máa ní kó máa lago ìyẹn mi pé ẹsẹ̀ ló yẹ kó fi so wá sọ pé nísìnyí wọ́n gbá gbé sórí kẹ̀kẹ́ ìyẹn mi pé ó dàbí wọ́n gbé sínú Rolls Royce wá gbé gbìrà sínú Rolls Royce yẹn ó wá ṣe tán wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣe bí olórí burúkú ó wá ń lọ ó wá ń lu aago wá tẹ ní tí tí ó yẹ kó tẹ ẹ ní àwọ wá ń tẹ ní tẹkùtẹ ó wá ń ṣe yàmàyàmà it's not your ìfowóṣe jẹ ẹ náà ìgbà tó jẹ́ pé àwọn yẹn náà wọ́n ti da ọmọ yẹn ó jẹ́ celebrate àwọn tí ò yẹ kó dá síkú yẹn wọ́n ti dá sí so quickly people want to cover some story they want to bury some story that's how you feel important eh, you're here, here and there your mama give interview ni give interview ni give interview ni anyway baba Wumi abi baba Mohbad don't be afraid of anything tó ń ba sọ èyí tó bá ìyá Mohbad sọ pé òun ń kọ́ ọmọ yẹn ò kì í ni biologically when you look at Mohbad anyway when you look at him ọmọ máa ń dàgbà náà tọmọ bá ti ń dàgbà ọmọ ń change faces tọmọ bá dẹ̀ ń gbé pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ ni tọmọ bá ń dàgbà ọmọ ń change faces ọmọ máa ń change àkàìmọye tí wọn mọ̀ mí rí pẹ̀lú ẹ̀ wọ́n ti rí ẹnìkan rí tó ń ṣó mi tó ń sọ pé kí wọ́n wò mí bíi pátí kan èmi dẹ̀ kọ́ náà èmi fúnra mi rí wọn bó ṣe tag mi ẹni yẹn jọ mí èmi fúnra mi tó wà pa mí èmi kọ̀rẹ́ náà mi ì mọ pati yẹn mi ì lọ pati yẹn rí fúnra mi I saw this person mo ní ah èmi kọ́ náà so baba Mohbad you don't need to dodge anything he said he's ready to do the DNA ó dẹ̀ ń pariwo pé ẹnìkan every time ilé máa pariwo pé wọ́n fẹ́ pa wọ́n rán yasa sí wàá pa wọ́n o wọ́n fẹ́ rán yasa sí wàá pa wọ́n o kí ló dé gan tó ti jẹ́ pé you before any little things like this wọ́n bá ti sọ̀rọ̀ nǹkan tẹ̀tẹ̀ fẹ́ para yín lé lórí náà ogun ológun ni ogun ológun ẹ ti pa ẹni tó lógun ẹ máa tún máa para yín gan lórí ogun ológun anyway bàbá Mohbad ẹ lọ ṣe ẹjẹ kan lọ ṣe DNA test ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi bẹ̀yẹn náà ìyẹn wa kàn tẹ kọ́kọ́ sọ pé kì í ṣe ní bàbá Mohbad ká kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi bẹ̀yẹn ìyẹn omi ìwé kó má ṣe di lè yàm náà wọn á dẹ lọ wo ẹni tí bàbá tó bá pè ní bàbá Mohbad ńgbà yẹn wọn á tún ṣe é ẹ kàn fẹ́ prolong matter yẹn kókó gùn ní bá ṣe máa wò ó dọdún iná nìyẹn so lára iṣu tí wọ́n fẹ́ pa tí aláàfin máa fi suppress gbogbo tẹ́ bá ṣe ń pariwo yẹn náà wọ́n máa pariwo nàìjíríà le ìgboro le owó lọ sókè owó lọlẹ̀ owó bàjẹ́ owó ṣe kinní kan ìyẹn bó ṣe jẹ́ o adúpẹ́ fọlọ́run ó ti dàbí pé lẹ́ni wọ́n ti ó dàbí pé wọ́n ti adúpẹ́ <laughs> fọlọ́run so Wùmí ti rẹ́dì láti ṣe DNA test ọwọ́. Oh, ọwọ́ kìíní dẹ̀ náà sọ kówó wà ọwọ́ dàda but DNA test ìjọba ìjọba ti wà involved they cannot give the money to Wunmi face to face like this they they going to submit everything to government just wait and see the way you are taking it like a joke like a fun things all this drama ti gbogbo yín ṣe yẹn is part of things that the the our country will use against you just wait all the drama tí gbogbo yín ń ṣe ó máa jẹ́ nǹkan tó máa lú use against yín ìṣèbéèrè lè máa rí pé nǹkan tẹ̀ sí. olórí burúkú olóṣì ẹ lọ bèrè lọ́wọ́ bàbá bàbá yẹn kò ń ṣòun náà òun ti lóyún dáadáa kó tó ti pọ́ mọ́ wọn máa ní kó lọ sọ̀rọ̀ òun náà máa jáde á máa sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ wọn ò jẹ́ kó ń sin ọmọ yẹn wọn ò jẹ́ kó ń sin ọmọ yẹn wọn ò jẹ́ kó ń sin ọmọ yẹn ẹ wọ́n fẹ́ ṣe how many months ni ni bọ́ọ̀ì tí wọ́n pa ní hòtẹ́ẹ̀lì Adédoyin how many months ló ni ní mọ́ṣúárì kó tó ti pé wọ́n wá lọ sí spend more than like six months kan tó bẹ̀rẹ̀ how many months. wọ́n ti tó bá jẹ́ pé kò tiẹ̀ tí ì sí nǹkan tó ṣe wọ́n tó bá autopsy yẹn àti gbogbo nǹkan tó náà fẹ́ ṣe they will pieces it why you guys tẹ bá fẹ́ kí wọ́n tètè sìn tẹ bá ìyá Mohbad tẹ bá fẹ́ kí wọ́n tètè sìn gbogbo nǹkan tó náà fẹ́ ṣe náà ẹ̀yin ẹ DNA test tẹ bá ti ṣe DNA test wọ́n ti mú autopsy results I àmì wọ́n ti mú ti I mean, autopsy ìyẹn ti wà lọ́wọ́ wọn ẹ go and do the DNA test so let us be then we'll be shouting about the autopsy kí ló dé tí autopsy ò jáde a máa bèrè lọ́wọ́ wọn first of all that's why me ò sọ̀rọ̀ autopsy láti jẹ́ pé kí ló dé tí wọ́n fi gbé autopsy sílẹ̀ because ẹ̀ tí lọ ṣe DNA test ẹ lọ ṣe DNA test sínsìn so a máa máa pariwo àmáṣí dẹ̀ ti fẹ́ẹ́ dé march sọ̀d bí nǹkan kan àbí march kí ni wọ́n sọ pé máa síìtì fún corona inquest yẹn so before the time ẹ ṣe gbogbo nǹkan tẹ́ bá máa ṣe tẹ́ bá ti ṣe kẹ́ tó kán tó sọ̀rọ̀ nípa kíní yẹn ṣe máa rí pé autopsy and everything you are not going to they are not going to give it to you to any of the family either the police again re, i mean release press release or the uh, the judge the judge actually going to be the one to announce it or the governor of Lagos State according to what it is saying so go to the DNA test and do it Baba Mubad àti gbogbo yín tẹ̀ ń play game you were just tired of the game because You are taking it like a joke. You get you see what we are saying later. Reason tó máa fi ṣe justice for Mohbad is because you lie a lot of stories in lọ lórí Mohbad pé eh, Mohbad o eh, eh, àwọn ẹ̀jẹ̀ lè lò fún ní poison jẹ́ o òun ló ṣiṣẹ́ nínú system ẹ̀ all those things so máa jẹ́ kó ṣe gbogbo kinní yẹn so you, yín tẹ̀lé wọn máa rí pé ah, wọn ò mú jáde tó bá máa bẹ̀rẹ̀ sí ṣọ́ọ̀kì your VP will be doing papapapapapa you see in tó máa jẹ́ kí justice yẹn jáde dáadáa òun náà ni lára àwọn points nìyẹn wípé ẹ ti parọ́ oríṣiríṣi lọ́mọ àwọn èèyàn oríṣiríṣi ni for that you cannot be cover. so do your DNA now before they shock you àwọn èèyàn ní eh. anyway just do it just do it gbogbo ẹbí ẹjọ́ lè ní ẹ di royalty the royalty the royalty royalty ó ṣáà ń béèrè royalty ó wà lọ́wọ́ mú ó wà lọ́wọ́ ẹ royalty yẹn ó wà lọ́wọ́ naira marley báwo ni royalty yìí ṣe máa wà lọ́wọ́ naira marley ó ti kó lọ lára ẹ̀ lè wà lọ́wọ́ naira marley but ó ti kó lọ́dọ̀ naira marley kó tó tẹ̀ ti ṣe àwọn a lot of things nígbà tí ó kó lọ́dọ̀ naira marley ṣó ti yé bẹ́yẹn all those ones ńkọ́ you understand so lára ilé wà lọ́wọ́ Naira Marley you understand but other people also have it so if you order àwọn èèyàn yẹn ilé a máa kó sílé lórí pé owó yẹn ti pọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn tó broke ni tó ń nídìí owó lọ́ba lọ pariwo Naira Marley síta Wùmí tún ti pariwo Naira Marley sí o ẹlòmíì àti wọn pariwo Wùmí you understand me Wùmí pariwo Naira Marley mi ò sọ pé Naira Marley ò lọ́wọ́ nínú ikú ẹ̀mí ìdẹ̀lú lọ́wọ́ ní ikú ẹ̀ sí Wùmí náà pariwo Naira Marley àwọn kan á ti máa pariwo Wùmí you understand me so all of you so the two nípa ọ̀nà méjèèjì yẹn meanwhile àwọn ẹ̀yin méjèèjì yẹn wá fẹ́ sọ̀rọ̀ yín ẹ̀yin idam naira marley àti àwọn others yẹn ẹ fẹ́ sọ̀rọ̀ yín di ogun sí àwọn èèyàn lọ́wọ́ ó dẹ̀ mo dẹ̀ mọ́ ń rí pé the other onírun gbọ̀ngbọ̀n yẹn náà kò kí ń Wùmí ò kí ń attack ẹ̀ Wùmí ò attack so gbogbo ètò yìí ń sọ lórí social media yẹn Wùmí later will dey come against you I bet you either your mother is a police or not because if your mother wọn máa sọ pé tó o bá kú ti lè lọ sí ibi tó yẹ kó o ti lọ explain what happened So, àlàyé yàtọ̀ sí ètò sọ ní kóòtù yẹn torí ọ̀lọ́tọ̀ fi rọ́nà pọ̀ nínú ọ̀rọ̀ yẹn nísìnyí máa yọ òun dárúkọ Naira Marley but tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tó dárúkọ nínú kóòtù wọ́n sí prime boy àbí prime ṣé prime àná àbí prime boy ló dárúkọ nínú hospital àmì ní court <sighs> anyway mi ìdẹ̀ lè sọ bóyá prime boy yẹn bóyá Naira Marley ló bẹ̀ nígbà tí ó sì ń lé because that's what they said that àwọn tó lọ sí kọ̀ tó wà ní corona inquest ń yọ̀yìn pé náírà ẹ̀mí bọ̀bọ̀ yẹn ló sọ pé òun ló pa ọkọ ẹ̀ nísìnyí o tún wá sọ pé níbi tí àwọn fifteen bí àwọn fifteen or sixteen wà pé ṣé wọn nìkan lè dá pa ọkọ ẹ̀ àbí wọn lè pa ọkọ ẹ̀ so tell us what happened exactly if you don't want to tell us you when this case started gone for any time all this time tẹ́ fi rò pé bí àwọn ò fẹ́ release autopsy wọn ò fẹ́ jẹ́ sọ ohun tó pa yẹn Every one of you, maybe you're under suspect. I mean, you're under investigation secretly. To fi jẹ́ pé abroad náà gbé lọ. Bóyá àti you're even under investigation, foreign investigation gan pàápàá. You don't know. You don't know. So continue ẹ tètè máa fi ṣe drama kẹ máa create scene fáwọn èèyàn lórí social media lójoojúmọ́ láti fi make scene. Ẹ rí pé tẹ bá ti sọ̀rọ̀ yín èmi ò fi sọ̀rọ̀ láti sọ pé bóyá mo fẹ́ yan it's not interesting me because we are making like a joke ẹ máa ṣeré ẹkún tó ń sun yín sì ń gan ọjọ́ tí ẹni yẹn kú ò sunkún but yín sì ń wà tó di pé ó bá jìyà ó jowó kankan ìsín gan nígbà ló wá kú owó ló ń sunkún fún. anyway ẹ̀yin lẹ́ni ìwọ ló lọ́kọ ẹ tó kú ìyá bàbá Mohbad náà ló ní ọmọ ẹ̀ tó kú ìyá Mohbad àti bàbá Mohbad náà ló ní ọmọ wọn tó kú bọ̀ ó ti di ọmọ ìjọba lẹ́yìn tó ti kú torí pé celebrate Nigeria ni a lot of cases a lot of story there gang ó dẹ̀ surround that issue àti ikú ẹ̀ so so for that all the rights gbogbo yín máa bìí pé ní some certain le to some level you don't have the rights no right for you bye for now.